له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsùn dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀gbọ́n rẹ̀ ló máa bá bàbá ọmọ Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad al-Awwal hafizahullahu wa tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mù ní Da'watul Haqq Central Mosque Lẹ́mẹ̀ Abẹ́òkúta ẹ̀mọ̀ àbáwọ̀ká lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقفى إليه سيادف الحمد لله أجرب أقششوني ولا أبنا تعاليت رب الناس عن قول من دعا سواك إلها أنت أعلى وأمجد تعاليت رب الناس تعاليت رب الناس عن قول من دعا kábíyèsí ọlọ́run ọba ọba tó dáwọ̀ ẹ̀dẹ́ Tàálẹ̀ ìjàrọ̀ bá náà ṣe. Tó bá ń lo kábíyèsí fún èèyàn kan láyé, àwọn náà mọ̀ wípé ọlọ́run ọba níkápá àti béèrè lọ́wọ́ àwọn. Tàálẹ̀ ìjàrọ̀ bá náà ṣe. Ẹ̀rí pé lòmíì náà nínú tí wọ́n bá fi eléyìí máa ṣoríkì rẹ̀ láyé, tírù wọn náà ni tó bá kọjá àyè rẹ̀ ìjọba máa ń bí. Tàálẹ̀ ìjàrọ̀ bá náà ṣe. Àmọ́ ọlọ́run ọba táà ń ròyìn rẹ̀ fún Ọlọ́run ni ọba tẹ́nìkan kọ́ lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kò ṣe ìbílẹ́jọ́ kí ló lóko tó ṣe léyìí kò sí fọ́lọ́run ọba. Àwọn kan lè máa ń dà hàn sí wá. Ọkọjọ́ ọba tẹ́nìkan lè máa challenge authority rẹ̀. Síwá ka ìlànà ni à ń ta àlà wa amújádó. Kọ́ lè mọ̀ọ́mọ̀ lo ìjọ́lọ́run ọba rẹ̀ kó wọnú ẹbí kan kó dẹ̀ mọ́ lọ́la ẹbí yẹn lọ. Làkàlẹ̀ kọ́líkù wọn náà àmọ́ òun wọ́n Ọlọ́run sáàrùn yìí rẹ̀ yìí tí ọdún fi ń bẹ̀rẹ̀ lónìí. Lákàlẹ̀ kọ́lékù wá náà máa. Òun náà ni ọmọ tó ní ìkápá tó lọ́lá tó nípò tó ní mọ́tòmọ́tò tó ní bó ṣe omi ni màá ṣe ṣe. Lákàlẹ̀ kọ́lékù wá náà máa wà amúrúkọ lòó. Òun náà ni ìkápá gbogbo nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe ló ṣe o. Wà ìjà kànà sàhádì náà là ń béèrè lọ́dọ̀ rẹ̀ lónìí pé kó ṣàlékún ìtọ́sọ́nà fún wa. Kàná sàhádì wà ìjà kàná àbòdò. Ṣé kọ̀bílẹ̀ wà sí? Àyàkùnmọ́lá. Alẹ́ ìdá lómi kó máa sọ pé gbogbo ìgbà náà lẹ kúkú ń tọrọ ìtọ́sọ́nà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀kún ìtì ìmọ̀nà á ti wà lójú ọ̀nà àlékún ẹ̀ là ń tọrọ. Ìjà kàná sàhádì wà ìjà kàná àbòdò. Torí pé gbogbo ohun

kàná àìbò. òun náà fẹ́ máa rẹ́lífàǹsì ní gbogbo ìgbà náà ni àfẹ́lẹ́ yìí dúpẹ́ fọ́lọ́run ọba tí à ń béèrè lọ́dọ̀ rẹ̀ kó túbọ̀ ṣàlékún ìtọ́sọ́nà fún wa o. àwọn tọrọ àlékún ọlọ́run fún anábà Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run bá àlékún yọnu rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà. kọ́kọ́nà àbí ọlọ́run fún àwọn tí ọlọ́run bá lò ní onísábàbí fún ètò yìí kọ́nà kó má ṣe bá ṣàlékún ìgbésí ayé ìrọ̀rùn àti fọkànbalẹ̀ fún wa. ẹnìkan rísíkò halal ọlọ́run má ṣe bá ṣe fún wa. a ń tẹ̀síwájú lónìí akàn wá wò pé gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ńlẹ̀ ṣe máa ń sọ pé bí ẹyẹ bá ṣe ń fò náà ni a ṣe ń sọ̀kò rẹ̀ àwọn òṣẹlẹ̀ ìbànújẹ́ èlé tó gbalé gbòde lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí láti wá àrókò tiẹ̀ lẹ́yẹ káti ẹ̀ bẹ̀rẹ̀ sí mẹ́nubà ká Islam nípa irú torí parí pé lásìkò tá wà lónìí ẹ̀pípa àyàn kódà kò ti ẹ̀fẹ́ jọjú tó pípa adìyẹ lọ́dọ̀ àwọn èèyàn kan ìròyìn wọ́n pààyàn wọ́n pààyàn ó wá burú jáì kọjá ìròyìn wọ́n pẹran àwọn èèyàn wá káwọn ẹlòmíì ìsájọ́ ń gbáyé ba lè mọ̀ pé ìsìláàmù fajúro síṣẹ̀lẹ̀ yìí o ìsìláàmù kọ́ ní eré kí ẹni tí bá ń pààyàn àbẹni tí ń gbègbè sẹ́yìn tó lè ṣekú pa ní ádámà wà وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا kálẹ̀ tí ẹ láti ìpìlẹ̀ kó yé wa láti ìpìlẹ̀ bí àwọn ẹ̀dẹ́ èèyàn ṣe rí lọ́dọ̀ ọlọ́run tó dá wa. ولقد náà ọlọ́run ní ìrọ̀rùn lórí ilẹ̀ àti lórí omi. Warzaqnahum minat-tayyibati. Òun wá ń jẹ́ ká máa láǹfààní àti máa rí nǹkan rẹ jẹ lórí ilẹ̀, òun pèsè jẹrẹ ìjẹmú ìrọ̀rùn fáwa. wa yàtọ̀ sí jẹ̀mí àwọn nínú àwọn àjùlọ tó ń fún àwọn ọmọ ànábì Ádámù tíṣẹ̀mí wá fi yàtọ̀ síṣẹ̀mí àwọn nǹkan àmì tó wọn ọlọ́run bá dá ó ní fún ọlọ́run bá gbọ́lá fún wa lórí gbogbo tó ọlọ́run bá dá. ọ̀pọ̀lọpọ̀ aláàkàtì ìrìn mímọ́ ní kọlákọ̀ọ́nà tẹ̀fùdílà. ìṣọ́lá àbọ̀ tí ìgbọ́lá fún wa tó báyìí à ń padìyẹ jẹ à ń pa màálù jẹ à ń pàgbò jẹ à ń pàgbé jẹ à ń jẹja oríṣiríṣi àwọn kan wọn bá bá rọ̀ wọn fún wa táwa ń jẹ wọn. kẹfìrí mímọ́ ní ọ̀làkúnà tàfúbí ìlà. nínú alátọ́lá bá gbé fún wa lórí àwọn nǹkan yìí àá tún mú lára àwọn nǹkan yẹn fi wọ́n ṣaṣọ à ń lo òwú ara wọn à ń lo àwọn awọ ara wọn à ń fi wọ́n ṣe bàtà à fi wọ́n ṣe oríṣiríṣi àwọn nǹkan egungun wọn a tún fi wọ́n wá nǹkan míì ṣe àfi ọlọ́run ni gbogbo ọlá tó ń ṣe fọ́ọ̀mà nẹ́bí Ádámù rí tẹ́lẹ̀ yóò tí wà tó wà kẹ́yàn ní gbogbo tọ́lọ̀ bá ṣe yìí èyí tó kàn sí a ní gbogbo nǹkan yóò tí tóun a èèyàn bí àbí kó ń pa ẹ̀dá bí tó ń. wala taqtulunna nafsallati haramallahu illa tó dédé àyàbí tọ́lọ́ ti kìlọ̀ ìpànìyàn fún wa pé kì ṣe nǹkan rí ìkan wà tó kọ́ tiẹ̀ kọ́kọ́ síwájú ìpànìyàn ń tó lè ṣokùnfà kẹ́mi tọwọ́ ẹni bọ́

ṣùgbọ́n lè sọ ní dáláàbọ̀ ara ó lè sọ ní dìdàkúdà ọlọ́ni ẹ̀jìnà sí ẹwọ bí ṣe dáadó ló ṣẹ̀ṣẹ̀ tó wá ń sọ ìpànìyàn bó ṣe burú tó. wàlá tẹ́kọ̀tù ló ń na fún sálẹ̀ tí haramallahu illa bin haqqa. ọlọ́run bá ní ẹ má máa pa ẹ̀mí ẹ má pa ẹ̀dẹ́ ẹgbẹ́ yín. ẹlẹ̀ tí haramallahu. èmi tí ọlọ́run bá ṣe ní ìwọ̀ fún pẹ́ gbọ́dọ̀ pa. illa bin haqqa. àfi tó bá jẹ́ tọ́ nìkan ẹ̀ pa irú ìwòlẹ̀ tọ́. an-nafsu bin nafsi. ẹni tó ń bá ti pààyàn láàrin yín òun ti lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ pa òun ìtọ́lọ́n bá ti ṣe ẹ̀tọ́ pé kẹ́ ẹ pa báyìí nìkan láàlẹ́ gbọ́dọ̀ pa ìyẹn náà tí ọkọ̀ ló wà sẹ́yìn eléyìí náà la fi máa ránṣẹ́ sáwọn ìjọba wa ẹ̀yin náà bá wa ṣàmójútó lábalábi tá a bọ́rọ̀ dé èèyàn pààyàn òun náà jẹ́wọ́ kó ń ti jẹ́wọ́ kí náà bọ̀rọ̀ tí ẹ̀ṣẹ̀ máa wá dìlé ìdájọ́ mi tá a ti gbogbo àwọn àti ìjọ ni pé justice delay justice deny àwọn tó pààyàn tí a tó fi sínú ìgbèkùn yìí kí ni wọ́n ń dúró ṣe ń bẹ̀ torí ti dájọ́ àwọn adájọ́ náà ti dájọ́ pé jẹ̀bi ìpànìyàn òun náà ti mọ̀ pé òun jẹ̀bi ìmí tó ti ẹ̀sùn àpìlì náà kò bá dáadáa bọ́bẹ̀ náà ju jẹ̀bi ni kí ni tẹ́lẹ̀ tún ṣe ń ṣe ń bẹ̀ encouragement fáwọn tó fẹ́ ṣerú iṣẹ́ owó làwọn ẹlòmínà fi ń rò pa kò jẹun ọlọ́ lágbára tó pàyànjọ́ kí náà nà èyí ń gbọ́kún àti pa ni òun náà máa lọ oúnjẹ máa dé. wàkàtàbínà aléyìn fi ha ànà náfúsá bí náfúsí wàlẹ̀ àìnà bílẹ̀ àìní wàlẹ̀ àǹfà bílẹ̀ àǹfà والأذن بالأذن والسن بالسن kábà lè jẹ́ kẹ mọ̀ lónìí àwọn mùsùlùmí fẹ́ sọ fẹ́yìn ìjọba. Ànànà fúnṣẹ́bì náà fò sí. Àwọn mùsùlùmí fẹ́ sọ fẹ́yìn aráàlú kẹtẹ́ tí gbọ́dá lónìí. Àwọn òfojú orí wò pànìyàn nínú ìsìláàmù ti wá o. Ànànà ọba wa ló pàṣẹ pé ká jọ́sìn fún òun kò fojú orí wò pànìyàn ó bínú sí púpọ̀. Annanafúnṣà bí náfúsí. Ó dẹ̀ gbé òfin kalẹ̀ lórí rẹ̀, annafúsí bí náfúsí. Ọlọ́ọ̀bá ní annanafúsá bí náfúsí. Náfúsí. Ọlọ́ ní dájúdájọ́ ni tó bá ti pa àyàn kan, ẹ pa òun náà padà ní o. Wọ́n láàrín ìnábí. Ṣé kọ̀ lọ́wọ́ sí? Táwọn èèyàn bá parapọ̀ láti pa èèyàn. Kódà kó jáwọn ogójì ni wọ́n pa ẹnìkan. Wọ́n jọ dìpá ń pa, wọ́n jọ pa gbogbo kọ́dà kò bá jókòó tẹ èèyàn kan lélẹ̀ sọ òkúta kọ́ṣe ló sọ o èyí tí lágbájá sọ ló lórí tó fi kú o ṣe bẹ́ẹ̀ ju nǹkan lórí tó fi kú ni gbogbo àwọn ogójì yẹn pátá ni ṣẹ̀dá sàmìlẹ̀ pa wọn tù torí pàwọ́ òtẹ́ ẹ̀mí ẹ̀tún lè ṣítú sọ fún kóṣọ́ orípò òṣèlé yẹn sọ sásílẹ̀. nana bùsàdì náà fún sí. afẹ́kẹ́ gọ́ọ̀mẹ̀ntì gbọ́ pé ìsìláàmù tiwa tó wà nínú àlùkùránì wà làwọn kà fún yìí. nana bùsàdì náà fún sí. ọlọ́run bá ní ẹni tó bá ti pààyàn kan ẹ̀pọ̀ náà padà. wàlẹ̀ àyìnà bílẹ̀ àyìn. kẹta ọmọ bí ìsìláàmù ṣe dáa tó ní wàlẹ̀ àyìnà bílẹ̀ àyìn ni ẹni tó bá fọyàn lójú kan ojú ọ̀tún ló fọ ènìyàn ní ẹ̀fọ́ ojú ọ̀tún tiẹ̀ náà padà. wàlẹ̀ àǹfà bílẹ̀ àǹfà. ọlọ́run bá ní ẹni tó bá gé ni ní máa bó kìkan gún ní nímú tó gẹ́yàn nímú imú kan ó bámú ẹnìkan jẹ́ imú ti ẹ̀ náà ẹ tó ṣe fẹ́ ni ẹ̀ bẹ̀ẹ̀ sí fún náà. wọ̀lẹ̀ údún náà bí ilẹ̀ údún. ọlọ́ọ̀bá ni bóyá ó múlẹ̀ bí àbóbẹ̀ àbádá àbí nǹkan kan wá fi gé èkejì ẹ̀ létí ó rẹ bọ́ ni àbóké sí méjì ni gbogbo ohun tó bá fi dọ́gbẹ́ sí ẹ̀ lára sáìsì ẹ̀ náà ṣe fún un náà. ọlọ́run bá ní ẹni tó bá kàn ní lẹ́yìn déédé ibi tó kọ́ ìnìkejì ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ń jà ló fún ní blu lẹ́nu lẹ́yìn bá yọ eyi ti ẹ̀ tó yọ yẹn ṣẹ̀dá ìsìlámù ọlọ́run bá ti wá sọ fún wa náà kùránì pé ẹjọ́ tí ẹ padà wọ́lẹ̀ gbogbo wà ń bẹ̀ o Wọ́lẹ́kùn fílìkì sọ́ọ̀sì hayátun yá ulè alìbàbì làálàkùn tàtàkó. Torí ẹ̀ rí pé tó bá ti di pé nìkan ṣe tí ò dáfẹ́ nìkejì, ó dọ́gbẹ́ sí lára, ó kan lẹ́sẹ̀, ó kéré tí, ó kọ lójú, ó fọ́ tó wọ́n náà bá ṣe ní tó ṣe fẹ́ni kejì ojú òjòjú lọ tó bá fọ́ lójú wọn fọ́ tiẹ̀ náà ẹ̀rọ bá ayé ajá ọlọ́run ní pé kẹ́ máa gbẹ̀san ìpànìyàn ìgbẹ̀san ìṣèjà bá bọ́ padà kejì kẹ́ gbà padà lára ẹni tó bá ṣe hayatun ọlọ́run ní ìgbáyé gbádùn wà ń bẹ̀ ìbẹ̀ fọkànbalẹ̀ wà o bí ẹ bá ti ń ṣẹlẹ̀ ẹni pé fọkànbalẹ̀ á wà láwùjọ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ atrocities táwọn

ìgbà táwọn èèyàn ti rí pófin wà oníkàlùkù sá sẹ́yìn ṣùgbọ́n pàtà àyà ti rí pé kò kò ju ẹjọ́ lọ wọ́n agbá lọ́yà. ọ̀làkùn níbi pé kẹ́nìkan hùwà bàjẹ́

ìwọ náà tó mọ̀túnmọ̀ tó ń pè ní ṣẹ̀rí àti sọ pé ìpànìyàn ní ìpànìyàn gbogbo tó wà náà ló ń gbọ́ yìí o ṣe wọ́n pé torí pé kì í ṣàbúrò ti ẹni wọ́n pa òun ní ò kó dùn ẹ́ torí kì í ṣọmọ ti ẹni wọ́n kún kún kún jọ kìíní àná ẹ̀nà tí wọ́n fara ẹ̀sìn fapájá ní báyìí ní ìsìnkú ṣé kò ti yẹ kán pa ọmọ yẹn ṣé kò ti yẹ kí wọ́n ti pa àwọn ọmọ àwọn pípìn yẹn láti jọ́njọ́ yìí ṣé kò ti yẹ kí wọ́n pa wọ́n. ọ̀gbọ́n yà kò ń tètè ń yábọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wọ́n pa wọ́n nígbà òfin democracy kì í máa ń yá bẹ́ẹ̀ àbú àwọn gọ́ọ̀mẹ̀ntì tán wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní tí wọ́n gọ́ ló ti bẹ̀rẹ̀ àwọn náà ní fẹ́ gbà sọ lẹ́nu kọ́ máa parọ́ pé gọ́ọ̀mẹ̀ntì báyìí ló sáyẹn nígbà adájọ́ dá tán

ẹ̀dẹ́káyé rí pẹ́ ti pa ẹ pé press conference kan wá wo ẹ̀ tí wọ́n ṣe pa táwọn èèyàn bá ti rí tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó wà lú yìí bá ti rí rú ẹ̀ ẹ pé ẹ̀rù bá àwọn èèyàn láti máa dá ẹ̀mí légbodò. ẹ má dá dúró dìgbà tó bá tún yẹ pọ́ tó pa àwọn tí wọ́n bì lọ́n. ẹ má dúró dìgbà tó bá tó pọmọ mínísítà. ẹ má dúró dìgbà tó bá tó pọmọ sínétọ̀. ẹ má dúró dìgbà tó bá tó pọmọ gọ́vnà. ẹ má dúró dìgbà tó bá tó pọmọ ààrẹ orílẹ̀-èdè. àwọn mẹ̀kúnnù tó ń pa mẹ̀kúnnù yìí náà jẹ́ ẹ̀sì ti ti bẹ̀bẹ̀rẹ̀ sọ̀rẹ́ gbogbo àtókù náà láyé ẹbọ́ tó dá fẹ́fẹ́ wá sọ tí yíò. Kòlìtà aláwọ̀. Káàfi lè máa jẹ́ kó yí ara ayé pẹ́sì ìsìláàmù tí wọ́n fọ́ọ̀tì ìpànìyàn. Kòlìtà aláwọ̀. Àwọn ìsìláàmù tí bínú sí pànìyàn. Àtìló máa ń hàrọ̀. Kòlìtà lè. Ọlọ́run wá gbọ́ ti wá. máa ń hàrọ̀ mọ̀ rọ́pùkù máa lè kò. Ẹ já kà á yín شيئا Àkọ́kọ́ ń tọ́lọ ń ṣe léèwọ̀ fáwọn èdè èèyàn ni pé a gbọ́dọ̀ bú wọn lọ́wọ́ wórogún, ó nìkan lágbọ́dọ̀ máa sìn. Wa bil walidayni ihsana. Wọ́n lágbọ́dọ̀ tún sìn kan mílẹ̀ yàn ọlọ́run. ẹwọ bọ́lá ń ṣe ń ka òfin yẹn kalẹ̀ ó wá ní káàná bí pé àwọn èèyàn súnmọ́ ara àwọn náà ń pè ọmọ nàìjíríà súnmọ́ wa. àtúnṣírí kú bí ní ṣe yín á. bí lè ní òfin àkọ́kọ́ nìyẹn òfin bí lè ní ní àwọn òbí méjèèjì dáadáa wọ́lá takọ̀tòlú àwọ̀láàdá kọmìn ìlàkù. Ọlọ́ ni ẹ máa pa àwọn ọmọ yìí nítì torí ó ṣì. Nàhánú na rẹ̀zókò kún mú wà ìjá àgọ́ Torí pé ibi a ní ṣe bọ́ mọ̀ òun ìkánṣẹ̀lẹ̀ lábẹ́kùtà náà jò ní ṣe bójọ ṣojú wa náà wà rí àjọ ká ni. àjọ rí bọ́ ṣe ń tàbí tó sọ ọba bíbí inú ẹ̀ ó fẹ́ fi ṣáàtì owó torí òsì minimilak ó páyà kan páyà alifákì ẹlòmí máa torí bẹ́ẹ̀ pa ọmọ torí pẹ́rù ìbá ẹlòmí kẹrẹ rí òun máa bọ oyún jẹ́ ọmọ òpé àwọn ọmọ tó wà ń lẹ̀ gan-an àtijọ́ àti ṣe ká terminate ẹ̀ àwọn dókítà kan náà dẹ̀ wà iṣẹ́ táwọn gbùdù sí nìyẹn a ní tó wo kódà kó ti pọ́ mọ oṣù mẹ́jọ dókítà yẹn gbóná gan iṣẹ́ tẹ̀yìn wá ń ṣe nìyẹn ìwé ẹ̀rí tí wọ́n gbà wọ́n yé oyún tó ti yọ owó èèyàn tó ti pa ولا ó pààyàn títorí òṣì ó pààyàn tó rofẹ́ lọ́lá lọ́rọ̀ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ dánwò ẹ̀ tẹ́ òun ọlọ́run fi ṣòfin ẹlẹ́ẹ̀kẹta òun ni ọlọ́run fi sípele kẹta ẹ̀ẹ́dẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń pààyàn yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáàṣì ni wọ́n tún pé wọ́n pààyàn tí wọ́n mú yìí náà torí owó ni o owó náà ni o. nahanu narzuqukum wa iyahum. alọ́wọ́ bẹ́ẹ̀ fi owó ni o àwọn torí owó yìí náà ni gbogbo tó dálé lórí torí ni. ọlọ́ni ẹ má torí owó ẹ má pààyàn ìmí tí ò bá bá torí owó lọ á bá torí ipò lọ ẹwọ èèyàn ẹwọ yẹ̀mí tí wọ́n ti dálé gbòdò nítorí ipò ẹwọ bọ́ ṣe pa Kúdírọ̀tù Abíọ́lá ẹwọ bọ́ ṣe pa oríṣiríṣi àwọn ẹ̀mí tí wọ́n ti pàdánù torí owó torí ipò ọlọ́ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣe mọ́ ohun Nahnu narzuqukum. Nahnu narzuqukum wa iyyahum. Ọlọ́run lọ ń pèsè jẹ mú fún yìí, ó lọ òun ti ṣètò òun ti ṣètò tẹ́fẹ́ ní tẹ́fẹ́ dà láyé. Kí ló dé káwọn wá torí tán ولو صبرنا لكان الرزق يطلبنا ولو صبرنا لكان الرزق يطلبنا Ọlọ́run ká ní pé àfọwà yìí ṣàlẹ̀ fún àbí. Láta àjàlá ooo. Àwọn ẹ má kọjú wọ́lá. Láta àjàlá ooo. Ẹ má ṣe gìrìgìrì wówó. Láta àjàlá ooo. Ọlá ò ṣe kọjú wà kò ṣe lé o. Àlẹ́ ìsẹ̀rù. Ọlá táwọn èèyàn ń sáré lé ibi òjijì ni kò ṣe lé bá. Láta àjàlá ooo. Bó bá ṣe ń sáré sílẹ̀ òun náà ń lọ bọ́ wájú ẹ̀. látàjà lọ. tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa máa rí lọ màlẹ́ ìsẹ́rí sí kò bí ilé ọ̀ẹ́jà lè. àrísì kí abẹ́ lówó abẹ́ lọ́la abẹ́ nípò láyé kò bá gìrìgìrì dé. ìsẹ́rí sí kò bí ilé ọ̀ẹ́jà lè. àṣàwọ̀ èèyàn ti gbàgbọ́ ọ̀rọ̀ àwọn àgbàlagbà tàná ní tọ́ní kìràkìtà òdọ́là káṣíṣẹ́ ti ẹrú ilé afẹ́ rí ṣafẹ́ jafẹ́ mafẹ́ lọ́la afẹ́ kọ́la afẹ́ ramọ́ta afẹ́ nìkan láyé mọ̀kìtúròbò máa àjàlẹ̀ ọlọ́run ti parí ẹ̀ wọ́lá ó bá rí náà tàbá lè ṣe sùúrù ni wọ́lá ó sọ bá rí náà táà lè fara dátà gbà fọ́lọ́run wọ́lá ó sọ bá rí náà táà ń ṣe tọ́lọ́ fi sí kápá wa níbi sẹ́ẹ̀sà mọ̀ sí wọ́lá ó sọ bá rí náà látàá gbà fọ́lọ́run táà sọ bá rí náà táà gbà fọ́lọ́run lórí sáárì ìtọ́lọ́ ní ká máa rí gbà táà

Aláòsọ̀bárínà. Ó ní wàá ká láwọ̀ ní rẹ̀rin o. Aláòsọ̀bárínà. Ó ní wàá gbà láti hùwà ká o. Aláòsọ̀bárínà. Ọmọ àlè kan wá sọrú ilé ìjọba wàá gbé. Wàlá ó sọ bá rí náà. Ẹ bọ̀ báwọn ilé náà làwọn tí wọ́n ń jíjà àwọn ọmọ ẹ̀ tí wọ́n fi ń hùwà kàtọ́ fi dájú. Wàlá ó sọ bá rí náà làkàrà rìnzìn kó yẹ tó lóògùn náà. Ẹ ìjọba wa ẹ má dúró dìgbà táwọn èèyàn yìí bá tó bu ike tó gbé wọn. Tó bá ti ń sọ ohun tó lè máa ba ẹ̀mí ọ̀dọ́ jẹ́ ní gbòòrò ẹ máa palẹ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Wàlá ó sọ bá rí náà. Àmọ̀kọ́ rí náà ni ẹja bí ẹ Àmbà. Ọ̀sọ̀ bá mi náà làkánà rìnzìn kò yẹ ti ló bóná. Tọ́bá lè ṣe sùúrù ta fara dání. Làkánà rìnzìn kò yẹ tó ló bóná. Àwọn téèyàn wá lásìsì kí láyá wá bá níbi téèyàn jókòó sí. Lákìnà máa kólé kọ́lé ìsánù mi ní àjàlè ìlà. Lákìnà máa kólé kọ́lé ìsánù mi ní àjàlè. Àlébù tó kàn wá lára ẹ̀dẹ́yàn tójú yẹn bá ti wá ń kọ́ wa típa ọlọ́run bá ti wà lára a máa fa ní padà ṣùgbọ́n tí ò bá ti sẹ́sì lára ìkánjú yẹn a máa mú ni hùwà tí ò dáa a fi lè yí gbogbo ẹ̀yin òbí lónìí ẹ mójútó àwọn níbo ni wọ́n ti ń rówó níbo ni wọ́n ti ń rọ́lá àwọn ọ̀rẹ́ wo ni wọ́n ń bá ṣe òwò lọmọ yìí ń ṣe tó fi ń lọlá tó ń lò yìí tó fi ń lorú mọ́tò tó ń lò yìí tó fi ń kọ́rù tó ń kọ́ yìí tí ẹ ìwọ ọ̀dọ́ lóbìnrin níbo lọmọ ọkùnrin tó ń tìrànbọ̀ yìí ti ń rówó ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o máa dáa pé o máa lè ti jẹ èèyàn tó fi wá ń jẹ èèyàn lónìí tẹ̀yìn rò dé èèyàn lórí ilẹ̀ ọ̀nà rẹ̀ lè máa da tó ti rówó ẹ̀yin ìjọba wa ẹ kíyèsí o gbófinró mójútó ìgboro ìgboro ti bàjẹ́ ṣùgbọ́n ti torí pé àwọn ọmọ yìí tí wọ́n gbarí lọ́dọ̀ ẹ̀wọ̀n bọ́ ṣe ń sẹ́tù ẹ o ti mọ̀ pé mẹ̀kúnnù ilé máa pọ̀sùn kọ̀ lè wá gbalé kó sọ́rọ̀ owó tààmọ̀ yìí ń sọ yìí ó gbélé fún wọn ọjọ́ ọ̀la wọ́n tí kì bá ṣọmọ tí ẹná lò lónìí ọ́ṣìn bọ̀ wá lò náà lọ́la tó bá bẹ̀rù ọlọ́run. fàmà bá lò ṣàbá àbálẹ̀yà omi tó rán. ilé náà ni a fi ń káàdé ìdánilẹ́kọ̀ọ́ tó nílẹ̀. fàmà bá lò ṣàbá àbálẹ̀yà omi tó rán. ilé tó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí. ní àṣìlì lè máa lè hùmù kanú àwọn. nítorí owó kò sí Ìyẹn jílì lè máa lì. Àwọn gbà kó owó sọ̀jọ orúkọ rere lọ. Ó mú tààrọ̀ kú ọ̀nù ẹ̀rùn. Ẹ torí káwọn jálè lọ́wọ́ láyé yìí káwọn lọ́lá káwọn gun mọ́tò káwọn ṣe fàájì ọgbàgbé ìtẹ́lọ́rùn. Wà yóò fún ayọ́kúrò máa Kùlù máa hárọ̀ máa lè la. Ẹ ń rò bí ìgbà tó lè padìyẹ àti wọ́n ń pààyàn. Àkọsílì náà sì wé ìlú làwọn òmù jẹ ní àwọn. Kàkọsílì náà sì wé ìlú làwọn òmù jẹ ní àwọn. Kàkọsílì náà sì gẹ́gẹ́ bí kí wọ́n pa èèyàn irú àbàjẹ́ tó wà lọ́wọ́ rèé. Wáìlú làwọn jẹ́mi à égbé kó máa bá gbọ́ ọmọ tí wọ́n kù nídìí iṣẹ́ ó kù sí lọ́dọ̀ náà láti máa pa wọn tí wọ́n bá ti jù. Máa kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina alamin commercial wà ní ìjẹmọ̀ àgbájú ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkọ́tẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ́ Abẹ́òkúta